àwọn ọmọ kéwù rẹ bó o ṣe eré ìwọ ló ní bó o ṣe eré ìwọ ló ní ìwọ ọmọ kéwù lórí àbá rẹ bó o ṣe eré ìwọ ló ní bó o ṣe eré ìwọ ló ní ẹ̀yin orogún síra yín bó o ṣe ìwọ ló ní bó o ṣe ìwọ ló ní ọmọ lẹ́yìn abala yóò bímọ ìwọ ló ní ìwọ́n náà máa lórí pé ọmọ rẹ̀ àwọn àjọjọ́ èèyàn mọ́ ní àmì lásán àlè àárọ̀ wáyé náà kù sí i. bó o ṣe eré ìwọ ló ní máa ní àṣà fàlẹ́ yá wàá máa rọ̀ bùkà bìdọ̀lá mi lè láàbì. bó ṣe ìwọ ló bó ṣe ìwọ ló táàpá yìí bá ti wá ṣe wá sí láàfin bó o ṣe eré ìwọ ló ní o bó o ṣe eré ìwọ ló ní àwọn èèyàn ní àlàáfà wọ́n wá fẹ́ tiẹ̀ ẹnìkejì wá rí pé wọ́n fẹ́ tàbá yìí ah! kí ló lè ṣe tó ń fi ba tiẹ̀ jẹ́ o olùkọ́ fẹ́ ba tiẹ̀ jẹ́ kí ló ah, lè ṣe tó ń fi ba tiẹ̀ jẹ́ o. lọ bá pè ọ̀rẹ́ wa àlùbọ́sà yìí mọ̀ gbọ́n kankan ọba àtàwọn ìdòyè ń sọ láàfin nígbà tá sí tàná kí ni wọ́n sọ ó ní wọ́n ní ẹnu rẹ̀ rùn ah, ah, àlùbọ́sà tí mo ń jẹ yìí ni eh, èèlàìlà ẹ ti sùúrù pẹ̀lú ara yìí ẹ lè kàwé náà yóò yé ìjura yìí lọ ẹni kọ́ sábà kan náà yóò yé ìjura yìí lọ ẹni máa fi owó kan náà ṣòwò àlùbáríkà ó wọ jura wọn lọ wọ́n lẹ́nu mìíràn ó níbẹ̀ nílé àlùbọ́sà tí wọ́n máa jẹ ìlú mi kí lẹ wá rò pa lè ṣe sí ó ní lọ ránkásí kọ mọ́ fi bo ẹnu ní wà sí ẹnu rẹ̀ ò ní máa rù sí wọn mọ́ ah, ṣe solúṣẹ̀nù ó ní solúṣẹ̀nù tó bá lọ ránkásìf nígbà ojú wà síjọ́ kẹrin wà síjọ́ mélòó wọ́n ṣiṣẹ́ láàfin ọjọ́ mọ́kànlá nígbà ojú wà síjọ́ kẹrin lọ bá mọ́kásìf ó fi bo ẹnu bóò ṣe ìwọ̀n lọ ní bóò ṣe ìwọ̀n lọ ní àwọn bá wá fún wò pé stáì wo tó ni tòní o találákásìfì yìí o wọ́n tó lọ wá síjọ́ karùn-ún ó tó lọ ránkásìfì ọ̀rẹ́ rẹ̀ wá sọ fún pé àwọn bá ti gbà wọ́n ti gbà ti ẹbà wọ́n inú wọ́n ti dùn ẹnu rẹ̀ òun mọ́ òtún ọ̀rẹ́ rẹ̀ lọ́tún sí wà sí ó ní àá ẹ̀dàpẹ̀dákẹ́ torí ọlọ́run karùn-ún ó tún lọ kátìlì wọ́n tó délé onítọ̀ ọ̀rọ̀ rẹ ti gbọ́ báyìí àwọn ọba ti gbà tiẹ̀ báwọn pẹ̀lú akásítọ̀ tó gbọ́ ẹnu tí rùn ọwọ́ adijọ́ karùn-ún tí ó parí wá sí ẹni iná ló tó wá gbéra ló tó wá lọ bá olóyè ọ̀pá ẹ̀dá pọ̀ rí kábíyèsí wọ́n ní sí òtí àfáà kejì rẹ kọ́ ọwà nílé mo fẹ́ rí wọn fọ́rọ̀ tó pàtàkì sọ fún wa kí ló dé tí kábíyèsí náà yìí pọnu àtẹ̀yìn olóyè náà pọ́pọ̀ bá ti ẹ̀fọ́nu ẹ̀yìn olóyè ẹ̀ máa pọnu wọ́n ní kìlómí wọ́n ní ẹ̀rẹ́ ẹnìkejì ń akọ́lá kíyèsí ó ní pé wá sí àkọ́kọ́ kò fi ìjọ wá sí ẹlẹ́ẹ̀kejì ìjọ wà sí ẹlẹ́ẹ̀kẹta àti lọ́dẹ̀ ní ti sọ pé pẹ́lú ẹnu yírùn bẹ́ẹ̀ sí sí aláwà ń bàrù ẹnu yírùn bẹ́ẹ̀ sí sí sálàláàrẹ sálàm ẹnu yírùn kò wá lè fi mọ́ra mọ́ ló fi lọ rákásìtù níjọ́ kẹrin àtijọ́ karùn-ún ẹ̀rí pé fákàtì gbogbo ni wọ́n ní àkíyèsí ó lẹ́nu yín ẹnu ti wá ń rùn lọ́bàdé wà síjọ́ kẹfà síjọ́ kẹfà lọ́ba tó bá kájí gbogbo ní pé mẹ́rin àmì àtọ́ lè àrùn wàlè àtúnṣe mẹ́rin àtà bẹ́ẹ̀ sí ọ̀rẹ́ ẹ̀yẹ̀bí, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi náà sí ọ̀rẹ́ bí ṣe èmìkò ní ṣùgbọ́n ọ̀díkà wọ́n ni àfà náà yọ́nká sí ìgbùlẹ́nu ọlọ́dà aláì ọdà aláì kábíyèsí ọdà aláì àdíkọ́ yọ́nká sí ìlẹ́nu kábíyèsí ọdà aláì ọdà ń kò tún díjọ́ kẹfẹ́ àfà yọ́nká sí ìlẹ́nu ọdún kábíyèsí ọdà aláì ọdà aláì bẹ́ẹ̀ ṣe ìlẹ́nu bẹ́ẹ̀ ṣe ìlẹ́nu bẹ́ẹ̀ ṣe ìlẹ́nu bí ṣe ìlẹ́nu ọ̀rọ̀ yìí ara ọbọ̀ gbámọ́ àtàwọn ìjò yìí kí ní ká ti fọ́kùnrin yìí wọ́n ni ẹja àpá àwọn alọ́lẹ́nu wá rùn ẹja àpá kí wá ní kásíká pípa wọ́n ni ẹ̀kọ́ lẹ́tà fún ẹ wá fi lẹ́tà sínú envelope ẹ wá ní kó mú lọ sí ìlú bí báyìí báyìí ìlú bí tá a sì wí yìí ẹni tí wọ́n bá ti fún lẹ́tà tó ti lè débẹ̀ wọ́n ní kó lọ gba ẹ̀bùn ńláńlá wọ́n fọ́ ọ́bẹ̀ pé ń tà fún ọ yìí lọ lú bí báyìí lọ gba ẹ̀bùn ńláńlá ó wá múlẹ̀ ẹnìkejì rẹ̀ wá tún bínú pé afẹ́ ah, ah. dàrin wọn rú wọ́n tó wá tó fún lẹ́bùn abẹ́rí àwọn ọba yóò pé ní ẹni tó yẹ wọ́n padà nù wọ́n tó wá fún lẹ́bùn wọ́n wá délé ọ̀rẹ́ rẹ̀ yí lọ́wọ́ gba lẹ́tà lọ́rẹ̀ pé òun ni ojú ọmọ lọ

bẹ́ẹ̀ ṣe eré ayílání bébí náà ṣe eré èmi mo ní bí i ṣe eré èmi mo ní à kábíyèsí wá ní àbá àbó ṣe eré náà lẹ́tàtà fún ọ̀nà bí ara ọ̀nà ó ní ẹ̀ṣẹ́ ṣẹlẹ́ nìkejì mi ó gbà fọ́lọ̀ púpọ̀ lára mi ó gbà fọ́lọ̀ in tó fi yẹ kí lọ òun lọ́lọ́ ẹgbẹ́ igbá tí bẹ̀m̀bẹ̀ wá nígbà wọ́n gbé igbá ǹdẹ́ orí ẹnì kejì rẹ̀ yẹn bá nù gbá àṣẹ tí bẹnu lẹ́tà ni pé ẹni tó bá ti mú lẹ́tà yìí wá o ẹ̀pá ẹ̀gẹ́ orí rẹ̀ sínú gbá ẹgbẹ́ wá fún wa wọ́n tó wá ń bí lóhun pé wọ́n ti júwe ẹni tí ó mú lẹ́tà wá ah, ọkú ẹ̀sìn rò pẹ́yìn ni wọ́n ní ká fún ní tọ́wà ní lẹ́tà ó lóhun ni wọ́n ah, ah, tó wò ẹ̀yìn ni ó lóhun ni ẹ̀dàpọ̀ tètè bá fún anítẹ́kùn ọwọ̀ yìí ó ti ń fọkàn rò pé wọ́n dá méjì ní wọ́n kọ́kọ́ dákan pamọ́ ìdákejì ló wọ́n àkúndọ́dọ̀ kéje ohun làwọn tó wájú pín ọ̀wọ́n jẹ́dà mẹ́ta ọ̀wọ́n jẹ́dà kan ẹgbọ́sẹ́ ó ṣe wá dùn àwọn bá wá eré ẹni kéjì rẹ̀ ní ah, kí ló lítẹ̀ fi pa wọ́n ní gbóná ákásìkù tó ń lò sọ fún wa kí ló fà á ah, ọlẹ́nìkejì ń tẹ́ pa yìí òun ló sọ fún pé ẹnu òun rùn tó rùn máa jẹ́ àlùbọ́sà ẹnu tí wá ń rùn yẹn kọ́ mọ́ bà rùn sí yí mọ́ mo ṣe wá wò pé ẹnu yóò sì wá mọ́ rùn pa gbogbo aráàlú yóò fi ákásì gbogbo nù ah, ṣe ah, ń tó ọgbà lérò ní tó fi bákásì gbogbo nù ta lọ́lọ́sọ pé asọpẹ́nu rẹ̀ rùn ọlọ́rẹ́nìkejì ń tẹ́ gé orí rẹ̀ nù báyìí ni wọ́n ló náà lọ́wọ́ bá wa pé ọsọ pé á kásìfù tó fi ń bomú torí pẹ̀lú àwọn ọ̀rùn mi àṣílòótọ́ ni bó ṣe rí ìwọ ló ní bó ṣe rí ìwọ tó jìzá lìnáfíṣíkà máa sọ lẹ́nì kejì rẹ tọ́lọ bàjẹ́ o ara rẹ mọ̀ ń bàjẹ́ ọmọ yóò rẹ tọ́lọ bá tiẹ̀ jẹ́ o tára rẹ lọ ń bàjẹ́ ara àdúgbò yìí tọ́lọ bá tiẹ̀ jẹ́ o tára rẹ lọ ń bàjẹ́ orogún rẹ tọ́lọ bá tiẹ̀ jẹ́ o tára rẹ lọ ń bàjẹ́ ẹni tẹ́jọ́ ń ṣiṣẹ́ tọ́lọ bá tiẹ̀ jẹ́ o tára rẹ lọ ń bàjẹ́ so òsìrí tẹ́nìkejì tó lọ tún ṣeun ẹ̀dẹ́kùn ẹgbẹ́sẹ̀ ń fún ọmọ ò ti rí pé wọ́n fẹ́ gbéṣẹ́ fún wọ́n wá pẹ́ wọ́n tẹ̀ tó bí ọ́ wọ́n fẹ́ gbéṣẹ́ yìí fún lágbẹ́jà ha ẹgbẹ́ fún yóò ṣe dáadáa ọmọ ọmọ alumílíọ̀nù ṣe dáadáa ẹgbẹ́ fún sọ́ọ̀mọ̀ pé lójú ara rẹ̀ yóò dàbẹ̀ pé àwàlà tó tiẹ̀ ṣe tí ẹ̀kọ́ ló tún ṣe o tára rẹ̀ ló tún ṣe. máa pàṣítà lẹ́gọ̀ọ́ ìrìnkà ọ̀rẹ́ ni tó wípé kó wọ́n sọ̀dọ̀ lówó ara rẹ̀ ló fẹ́ sọ̀dọ̀ lówó. mẹ́fà àìsàlígà ìrìkà. ẹnì kejì tó ń ṣàdúrà pé ah, ọlọ́run ọba mo dúpẹ́ o ah, lágbájá lọ́lọ́run ṣe ní màmú wa ọlọ́run dákun jó lógún gbẹ̀mí o mẹ́jọ kú o mẹ́jọ kú bọ̀rọ̀bọ̀rọ̀ o àwa ní sì àmọ̀ ṣàdúrà bàbá wa kó dédé ọlọ́run dákun abẹ́ o mọ́tètè pa wọ́n o jẹ́mi wọ́n gún o jí wọ́n lálàáfíà ara o gbogbo tọ́lọ̀ ń ṣe fún ọmọ ìjọ parẹ́ o àwọn ká ń tàdúrà fún ara wa là ń tàdúrà fún bọ́bá ìjẹ́pà ń pẹ́ wọn lẹ́sẹ̀ náà pé ah, kí ló dé ah, kí bàbá yóò ṣe tí ó ṣe kókó ń bẹ̀ àwọn kọ́ là ń ṣépèlé ara wa là ń ṣépèlé ah, bàbá wa bálẹ̀ ọlọ́run jẹ́ mi wọ́n gún o ọlọ́run jẹ́ wọ́n lálàáfíà o àwọn kọ́ ara wa là ń ṣe é gùn ẹni tó ń pé ẹ̀dàkùn ẹ bá gbéṣẹ́ ìfò yóò ṣe dáadáa ẹni kejì rẹ̀ tẹ́jọ́ wà ní ẹkẹ́wù tọ́lọ́ ní kó yí ìlú tó pé áá láàbà àtúwà ọlọ́run fi kíní yí àfáà yìí dákun láyé o jẹ́mìrì oku o mọ́jọ o òun kọ́lọ̀ ń fún ara rẹ̀ fún kejì wà ní tó ń pé ti kọ́ a yóò o bóyá ni ó lálùbáríkà o ah. òun kọ́lọ̀ sọ bẹ́ẹ̀ sí o ara rẹ̀ lọ sọ bẹ́ẹ̀ sí òní nẹ́fúsíkà tó jìzá mọ́tò àtàlẹ̀gẹ̀ ìríkà. nẹ́fúsíkà tó jìzá máa pa àtàlẹ̀gẹ̀ ìríkà. ìgbọ́ ń ṣe fọ́mọ nìkejì ni ọmọ nìkejì kọ́ ló ń ṣe fún ara rẹ̀ ló ń ṣe fún lìzá àlíkà fàfọ́ àrùn. Máa tàjọ́ òun mi lálẹ́ àmàlẹ́. لذلك فافعل torí náà ìtọ́bá wù ọjọ́ máa ṣe ìwọ obìnrin lé ọkọ ìtọ́bá wù ọjọ́ máa ṣe lé ọkọ rẹ̀ ìwọ ọkọ ìyàwó náà ìtọ́bá wù ọjọ́ máa ṣe ẹ̀yọ orogún láàrin ara yín ìtọ́bá wù ọjọ́ máa ṣe ìdákànà xẹ́ra ìdákànà xẹ́ra. وإن كان شرا وإن كان شرا ما تقوم به تنل وإن كان شرا ما تقوم به تنل إن كان شرا إن كان خيرا tó bá jẹ́ pé dáadáa ló rò pé kọ́ ọmọ ṣe nílé ọkọ rẹ fọ́líjà dáa òbí mi ti lè ẹ̀san tó ń gbà ẹ̀san dáadáa ló bá jẹ́ wà ń ká nàìjíríà fanidada obìnrin ìṣẹ̀lẹ̀ tó a bá sì rò wípé kí wọ́n ọmọ ẹ̀ṣẹ̀ dáadáa fọ́rẹ̀ rẹ pé ọ̀rẹ́ mi ò ní ṣubú ọ̀rẹ́ mi tó nímọ̀ kò ní ṣubú ọ̀rẹ́ mi tó lówó yìí kò ní parẹ́ fanidada obìnrin ìṣẹ̀lẹ̀ ẹ̀san dáadáa lọ máa gbà wà ń ká nàìjíríà. lọ máa ṣẹ́ máa ṣẹ́ máa tàkù mọ̀ bí tánà ẹ̀ wọ́n ń tánà ṣàrà máa tàkù mọ̀ bí tánà ẹ̀. níparí tọ́lá agbẹ́gbẹ́ alàtẹ́nà parí insha Allah ẹnìkan wà nílùú èkó wọ́n gbé ọ̀rọ̀ náà wá bá wa ní kí ni wọ́n ti ṣe ẹni wà nílùú èkó yìí ó wá bẹ̀rẹ̀ sí fowó ránṣẹ́ sí ọ̀rẹ́ rẹ̀ kan ní nàìjíríà bá ń kọ́ four bedroom flat tó dáa kí ń dé bá ó ń kọ́ ó sì ya fọ́tò rẹ̀ ó fi ránṣẹ́ ibi tí ó bá dèrè ibi tí ó bá dèrè ọya kí ló kù ó kulẹ̀kùn èló láti ṣe iye báyìí ó tún kówó ránṣẹ́ wọ́n tún ṣe ó tún ya fọ́tò ó fi ránṣẹ́ sọ ọ wá parí ilé ilé ti dúró dáadáa regede ọ̀rẹ́ wá dé dídé tọ́rẹ dé láti ìlú èbó ọ̀rẹ́ rẹ̀ iná lọ́lọ́ gbé ilé èmi ni màá dé sí orílẹ̀ náà kọ́ fún mi o ó wá dé ó sì dé lólòótọ́ ó sílẹ̀kùn mo sílẹ̀kùn lọ́ba wọnú ilé ilé ìní oríkó gbódà oríkó ṣe á ah, ọ̀rẹ́ rẹ̀ ní òṣè ọ̀rẹ́ mi ó ní ẹ̀rọ kọ́kọ́rọ́ rèé ọ̀nà kọ́kọ́rọ́ yìí náà gbà nínú tọ́lọ̀ wọn bá ṣe fún nígbà wọn lò ègbò tí ẹnu lọ́rẹ́ ìbá bú ẹkún kí láàdé kí ló dé tí ó bú ẹkún àwọn tọ́rọ wá kẹ̀lẹ́ wá padà wá sọ bá wọn pé in tọ́fà tó fi bú ẹkún ni pé ìkọkùnkọ̀ lọ́kọ́ ilé tọ́kọ́ yìí ibi tọ́ ẹkún ti lo sìmẹ́ntì báàgì mẹ́rin yóò lọ ẹyọkàn àdàmù wọ́n sá mọ́ pé ebi wọ́n bá dé aráàlú ìgbóhun èyí pẹ́ lé lọ títí yọ́kà ló bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì oṣù kan yóò tó padà ó bá jí padà bí lé bá padà wó àsọ fún pẹ́tọ̀ ìjì líle lọ́jà o nílé ti wó ọ̀rẹ́ wá nítọ̀ òun kàn ní pé kọ́kọ́ fóònù ó ṣe ọkọ̀dá púpọ̀ ìwọ náà ló ni wọ́n máa ṣe. Fàlìjẹ́ sáà hù bíbí ìwọ náà lọ gba ìwọ ló ní dáadáa nì. wọ́n nǹkan ṣàrọ̀ máa tàkùrù mi dáná wọ́n nǹkan ṣàrọ̀ máa tàkùrù mi dáná. wọ́n ìjà ìjà lọ máa ṣe ìwọ náà lónìí kí gbogbo wa ká tètè tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lórí gbogbo ìta bá ti ṣe wọ́gbọ̀wọ̀gbọ̀ tẹ́lẹ̀.

ní tó ń ṣe pọ́mọ̀ ní kejì láìdá ìwọ̀rọ̀ ní àfá wa sàwúdí rẹ̀ bàbá wọn kọ́ mi ké kó wá mọ́kọ̀ mi dáadáa ọmọ wọn lọ́kẹ́kù sọ́dọ̀ mi yóò àfá wa aláró ní járẹ́sì yóò bàbá wọn kọ́ mi ké kó wá mọ́kọ̀ mi dáadáa ọmọ wọn lọ́kẹ́kù sọ́dọ̀ mi kéwú tí bàbá sàwúdí wá kọ́ mi àwọn ni ní àbáwọ̀kọ́ ni wọ́n ní báyìí kéwú tí bàbá mi àwọn ni wọ́n wá ní àbáwọn kọ́ ni wọ́n ni gbogbo ìtawà náà kọ yíò àwàlà ní ń tà ṣe fún yíò bọ́dá àwàlà ní bí ọ̀dá àwàlà ní ń tẹ́yìn náà ń ṣe fún wáyẹ ẹ̀yìn bọ́dá ẹ̀yìn bí ọ̀dá torí mọ̀ pé gbogbo dáadáa tá a bá ń ṣe ẹ wa ìbáwà là ń fún ẹ lówó ìbá ń bọ́sọ̀ sí ọlọ́run ìbá ara sọ fún ẹ nígbà tó jẹ́ wípé a ti gbà dájúdájú pé níta bá ṣe fẹ́nì kejì àwa la ní bá a ṣe eré ta ló ní bá a ṣe eré ta ló ní ní kàbìbàtà ní alàlìsáàni dákílátà ní fílímì ìdáni àbíbàtà ní ilẹ̀ ramani ṣúbíyà lẹ́rìnlá rẹ̀ سبحان الله العظيم سبحان الله lọ sọ́dọ̀ ọba tí jẹ́ ọlọ́run ọba alábìlẹ̀ káfíńsì kan pẹ̀lú ààrẹ. ẹ jẹ́ ká fún dábẹ́ wá mi lọ sí ọ̀dọ̀ ọba tí jẹ́ ọlọ́run ràbẹ́lẹ́ alábìlẹ̀ káfíńsì kan pẹ̀lú ààrẹ. ọpẹ́ wa àkọ́kọ́ bàbá wa lè fojú àwọn olóńgbò. ọ̀dọ́ mọ́kọ́ ọ̀hẹ́yà tó wọ́dà lọ́tọ̀. níwòye ìdúnrin ìdúta àwa bí ọlọ́run kádàrá tó gbogbo wa yìí làwa bí àtẹni ó kéwú àtẹni tí ń kọ àtẹni tí ò tí ì gbẹdọ ẹgbẹ wà ń sọ wà sí gbogbo wa làwa bí lèsì wa àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lókù pa kékeré tó pa gbogbo tó ọlọ́run làwa ń bẹ̀ àti títúbi ọlọ́run àti bí ọlọ́run lórí bàbá àlùmọ́dé ọlọ́fà kókó jìjì payọ́ lọ́wọ́. Àmín. Ọlọ́fà jìjì payọ́ lọ́wọ́. Àmín. Jìjì payọ́ lọ́wọ́. Àmín. Láti ọ̀nà àfìfì ọlọ́run. Má fi kó òjijì, má fi payọ́ lọ́wọ́. Àmín. Má fi ọ̀rọ̀ yín lójì. Ọ̀la aṣáájú ẹ̀dá ti jẹ́ mọ̀ ọmọ. Ṣọ́wọ́ ayé ọ̀sẹ̀ rẹ̀. Yorùbá ìwọ̀n tí gbó ìwọ̀n ta gbójú bá ní pé tó jẹ́ kókó lọ́kàn àwa ilẹ̀ dúdú ní tá a bá ní ìyá láyé tàbá a bá ní bàbá láyé orí ewu lọmọ ní wà bí ọ̀la ọlọ́run lè tu ọ̀rọ̀ yín lójú ọba tí ò tu ọ̀rọ̀ tiwa lójú.